ó tó bá a bá ló tó nílùú azimi tó nílùú yóò dìjà ogun lága ẹ ọ sì mọ́lẹ̀ ọlọ́mi nílẹ̀fẹ̀ ẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ nílẹ̀fìmọ̀ kí mọ̀ bora ìjọ ogun ti kọ́lé ọ̀run bọ̀ wálé ayé aṣọ náà ló mú bóra ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ sọ́run màrìwò lásán ogun o màrìwò ló sára ogun ti ẹ̀mí ti ẹ̀mí ogun ni wọ́n sì wọ́n sọ́ba ogun ni wọ́n sì wọ́n sì joyè yọ ọba bá pa mí o ogun àsìpọ̀ bàṣán ẹni jẹ́ òpógún la ò tí ì mọ̀ ogun lé wọn dégbó wọn dára gbó ogun lé wọn dọ̀dọ̀ wọn dèrò ọ̀dàn. Ògúnwálé wọn dé pàlàpàlà e, e, Èkìtì wọn dòlú èsìn e, ẹni bá gúnyán kọ́yà gúnyán ògúnlẹ̀ o ẹni bá roka kóyà roka ògúnlẹ̀ torí ògún ló ní su ògún ló lọ́ka koríko tí rú mìnìmìnì ẹ mọ̀ pé ògún ló ń gúnyán ògún ló ń gúnyán bẹ́ẹ̀ ń gbọ́ gbìgbìgbì lẹ́kùnlé ọ̀dẹ ogun ló ń gún yán bẹ́ẹ̀ ń gbọ́ gbìgbìgbì lẹ́kùnlé ọ̀dẹ ogun ló ń gún yán bẹ́ẹ̀ ń gbọ́ gbìgbìgbì lẹ́kùnlé ọ̀dẹ ogun ló ń gún yán.